bóyá ẹ ti dà ẹ dáhùn àbí wọn sì sọ fún yín pé ẹnìkan ní kí wọn bọ sálámà sí yín ìwọ gàtọ fẹ jíṣẹ́ bá mi jíṣẹ́ sálámà sọ sọ pé lágbájá ní kí n sọ fún ọ pé asalaamu aleykum naam àbí lágbájá ní kí n bò ń jíṣẹ́ sálámà fún ọ ìwé lẹsùn naam lágbájá ní kí n bò ń jíṣẹ́ sálámà fún ọ ò tí jẹ lágbájá ní kí n bó ń ti tẹ sálámà kan àwọn àgbẹ̀ sá sá sálámà yẹn mo rò kó yé lágbájá ní n bó ń ti tẹ sálámà kan ó pè mọ̀ ń gbọ́ torí o sì ti tẹ aha ó ti tẹ pé asalaamu alaykum lágbájá ní kí n bó ń tẹ sálámà kan pé asalaamu alaykum bólẹ̀ yóò tó a dáhùn ọ sọ pé alayka wa alayhi salaam alayka wa alayhi salam sálámà náà kọ́ máa bọ́ ọkọ́ máa bọ̀ náà alayka wa alayhi salam tó eléyìí ní kẹta àmàtì lágbájá ní kí n bó ń jíṣẹ́ sálámà kan pé asalaamu alaykum ìwọ sì dáhùn ike alayka wa alayhi salam alayka wa alayhi salam kọ̀mọ̀tàbẹ̀ kọ̀tàbẹ̀. Malika, tún ni ọlọ́run ní kí n jíṣẹ́ fún pé wa bashshirha bi baytin fil jannati min qasab. fonírò ilé ńlá kan ààfin ńlá kan nínú àlìjánnà tó ti pé egboro gold egboro silver egboro àwọn lòlò nínú wọn fi kọ́. yàní pipe pipe pipe pipe gold silver lókùnrin gbogbo àwọn òkúta olówó iyebíye inú àfikọ tó kí ó yọ ọjọ́ yọ àti sọ̀rọ̀ àlìjánà o ilé àlìjánà kìí ṣe pé wọ́n fi ń kọ́ fa kìí ṣe pé àti kankireti tá a máa ń pè ẹ ẹkọ granite ẹkọ kìnìkan àbí òye àbí simẹnti dangote àbí simẹnti labaji àbí kìnì irọ́ lásán irọ́ lásán àbí báyẹn lomi ti ronú báwo ṣe dìpọ́tì ẹ̀ lọ sí àlìjánà simẹnti tó ń kọ́lé lọ gbogbo ilé àlìjẹ́nà lóòlò marjan zahab fidda tuntun wọn fi ń kọ́nù àwọn òkúta olówó iyebíye ó kì í tún alẹ́ kọ́lé bá nǹkan máa yàgbẹ́ bẹ́ẹ̀ hmm? ní ìsìnká pélé tuntun wọn ṣẹ̀ṣẹ̀ sí wọn á pé wc kan tó yẹ kó máa ṣọ àwọn íńtánì sọ̀rọ̀ pé sọ́ọ̀bà kọ́ yàgbẹ́ síbẹ̀ for the first time wọ́n máa bẹ̀rù pé kíní yìí má dọ̀tí rẹ̀ after all máa bọ́ ṣe ẹ̀ àbí ẹ̀kọ́ ni wàá máa wọ pé kíní kan tún wàá tún máa fi fọ́ gbogbo kíní jáde yàgbẹ́ mi dáre kí ni wọ́n fi ṣe irọ́ lásán ẹ wá wo àlùjánnà yẹn wọn kì í yàgbẹ́ bẹ̀ wọn kì í tọ̀ níbẹ̀ ọlọ́dà fún mọ́sá àlùjánnà lè wọ̀ wá ó túmọ̀ sí pé ẹni tí ọlọ́run ọba ti fún lálùjánnà ó ṣe kàtàrà kọ́lọ́ láfọkọbẹsì alìjẹnà yẹ o èyí gbariwo nù ẹ ilé alìjẹnà tọlọ fẹ fún Khadija yìí kò sáriwo ń bẹ ẹ rí i pé ní ìsìn kò síbi lè ṣe lè dáa tó bá a kọ́ létí gbogbo ẹ̀ tó tó tó kilẹ̀ jìjìnjìn gba ìgbariwo ń bẹ ẹ wọn ò tí ì yín rẹ́kọ́ọ̀dù òkè nílé alábàágbé ni àbí ẹ̀kọ́ ni táwọn ọmọ gbariwo tó pa àwọn tá ní ṣe wèrè yẹn táwọn ọmọ pélé la wà àwọn ọmọ àwọn ọmọ àwọn máa ń yin ṣe wèrè ni sòkò sáré wo nínú àlìjẹnà wọlé ẹnọfọ àárẹ òsì sátà ló pọ ńlọ ni àbí yẹn ló ń gún kò sátà lílọ kò sí yẹn gúngún kò sí ìdààmú kò sí àárẹ nínú àlìjẹnà muttafaqun alayhi eléyìí túmọ̀ sí pé Khadija ká ta sálámà sí Allah àti lẹ́yìn náà màláíkà Jibril talọ́wọ́ jíṣẹ́ rẹ̀ anabi wa muhammed sallallahu alayhi wa sallam wọ́n sì ti fún nírú alìjẹ́nà láti ayé ń bì bóòlù nínú òṣèré wọ́n tún ti ṣàlàyé rẹ̀. tọ́ ọlọ́run mọ́sá alìjẹ́nà lè wọ̀ tiwa náà nínú ọlá muttafaqun alayhi bukhari àti muslim ló gbà wá nínú ọlá tuntun bẹ fún khadija òun náà ní pé khadija ga débi kó ti kú anabi òtún yé jẹ lẹ́nu ọ̀rọ̀ rẹ̀ lànàbí ọmọ sọ gbogbo wa ó túmọ̀ sí pé ìyàwó rere ni ìyàwó rere ni ìwọ tó ti kú tó wà lọ́ọ̀dì ọkọ tó ò lè rántí jọ́kàntọ́kọ sọ̀rọ̀ rẹ̀ ń dáadáa rí gbogbo wàgbétọ́ àdánwò tiẹ̀ tó ń tiẹ̀ bá pàdé yìí kọ́lọ̀ wọn sá yọ̀ kọ́lọ̀ wọn láwọn nítọ́kọ sọ fún wọn kò sì jáde òun soge ìbànújẹ́ ti ń bẹ́ẹ̀lì rẹ kọjá oge o ọkọjá nǹkan àtíkè ẹ̀yẹ kò ti ronú ti ọ̀pọ̀lọpọ̀ lọ́wọ́ ànílò àwọn obìnrin tó yẹ pé èpè ni wọ́n jọ ń gbéra wọn sẹ́ pẹ̀lú ọkọ̀ ojoojúmọ́ tí wọ́n bá sún èpè èpè náà wọ́n tún bá jì. ó sẹ́ndì mẹ́sẹ̀gì sọ́kọ please call me back. bọ́kọ ti gbé fóònù tàbí gbé fóònù báyìí èpè ni àwọn kóbò ọkọ̀ náà tún dáhùn. tó bá dáa fún ẹ láàárọ̀ kò ní dáa fún ẹ lọ́sàn. bẹ́ẹ̀ ni wọ́n ń kó fúnra wọn. ṣùgbọ́n Khadija radiyallahu anha ọjọ́ ẹni tí anabi sallallahu alaihi wasallam máa ń sọrọ rẹ̀ dáadáa kódà lẹ́yìn ikú rẹ̀ eléyìí o fọpọlọpọ ọkùnrin ntí wọn jẹ lẹnu ni wọn mọ̀ nígbà tí àwọn ìyàwó wọn wà wọn gan ó ṣòro kó tó sọ̀rọ̀ ìyàwó dáadáa pàtí wa dànù ni ọkùnrin wà torí gidigidi. débi pé Aisha tánàbí tó fẹ́ràn ó ní máa ghirtu ala imra'atin máa ghirtu ala Khadija ìjọwọ́ obìnrin kan rí nírú owó tí mo ní sí Khadija walaqad halakat qabla an yatazawwajani Khadija ti kú ṣáájú kánábì ó tó fẹ́ mi bi thalathi sinin pẹ̀lú ọdún mẹ́ta ọdún mẹ́ta tí Khadija kú lànàbì tó fẹ́ Aisha kí wọ́n lẹ́ ń jowó kú lẹ́ ń jowó ó ní lima kuntu asma'uhu yadhkuruha ìdí tí mo fi máa jowú rẹ ní ọ̀pọ̀lọpọ̀ bá nàbí ti máa dákọ rẹ ah Khadija ah Khadija ah Khadija pé ah ah Khadija báwo wọ́n sọ pé ah Aisha ah Aisha àbí òye ah Khadija ó fi inú Khadija sẹ́mi oríire ó hù sẹ́ bí ìwọ náà nílé tọ́ntara rẹ jẹ o ti níyàwó kan ní ìsìn o tún arọ ọmọ kẹtọ fẹfẹ ọmọbìnrin yẹn orúkọ rẹ̀ ó wá ń jẹ murshida murshida àbí marzuqa lọ́wọ́ àmọ́ á sọ pé hmm, ìyàwó rẹ̀ ó ti kọ́kọ́ máa gbọ́ bígbà tí àbí ńlá làlà àbí ń sè rárá ni òun tí ó kọ rẹ̀ ti jẹ́ Mariam wọ́n á sọ Marzuqa yọ̀wọ́ àwọn àtẹ̀gbẹ̀rẹ̀ Mariam àbí Marzuqa dákun wọ́n lọ wá bí tó kò tiẹ̀ járe àní Marzuqa tó bá jẹ́ pé ibì kan lọ kọ́ sí tòun ti kà ní ọ̀fàyà ẹnu rẹ tó sì fi wí tó fi gbẹnu lọ ó lè gba ẹnu ẹ gbẹ àmọ́tún kọ́ báwò ọmọ kan tí mo fẹ́ fẹ́ tí à ń sọ̀rọ̀ rẹ̀ lọ ni. tó eléyìí túbọ̀ sí pé obìnrin yóò rí kó ń jowó ẹni tí ò tí ì rí kọ̀ mọ́ bó ṣe rí ẹ sọ́ga ni àbókúrú sọ́sẹ̀ra ni àbótírín ok á rí ibi tó máa bá wọlé kí ẹni ó dúlẹ̀ kùtù wọn náà ń bá wọlé ní ọ̀bà wọlé so eléyìí túmọ̀ sí pé ẹni tó ò rírí láyé ó sì ń jowú rẹ̀ Khadija ní ìsìn Aisha ò rírí àmọ́ torí pàrọ̀ bí máa dá kọ́ rẹ̀ ń gbogbo gbà fìtínà ti dé torí ẹ̀ tí ẹ bá fẹ́ dálé ara rẹ̀ rú láti máa dá kó obìnrin kan kó sì máa pè dáadáa kó o máa pè ń pè pé ọgbà tiẹ̀ pé ọ́ọ̀ oh, ọ́ọ̀ oh, Fawziya ẹ eh? fẹwùzíyà kíkiri ń jẹ báwọn wàlá tó bá ti dáná oúnjẹ ó lè má gbé wa tí o yóò sì tún máa ran kàlọ́kàn rẹ̀ kí tó bá ti fẹ́ jáde lẹ́nu rẹ̀ kókó ṣubú so nítorí de eléyìí owó ni àlàáfíà ni ó túmọ̀ sí kóbìnrin yẹn gbádùn tàtọ̀ sí dẹ́pẹ́ obìnrin wọn dẹ́pẹ́ o tún gbọ́dọ̀ tún bọ́ obìnrin sọ̀rọ̀ lórí fóònù fẹ́ lóo mo sì retí rẹ lánàá mi rí ẹ pé ó lè rí mi ó lè rí mi tí wọn náà wá ni ẹ èmi retí kò ti débẹ̀ kémi náà wá ni so ẹ wá sọ̀rọ̀ wani àmọ́ gba tiẹ̀ o à ṣé ọkùnrin lọkùnrin ọ̀sọ̀ pé mo gba tiẹ̀ ìyàwó rẹ wá gbọ́ bẹ́ẹ̀ bá gba tiẹ̀ jíṣẹ́ tiwa náà bá ń kí o à tètè rìn kìtì nù. torí ẹ obìnrin tí kò gbádùn rẹ. ọ wà nàtsọ́ra kóbìnrin ọmọ adjowó fọkọ rẹ̀ torí kọ́ fẹ́ràn ọkọ nu tó kíyàwó rẹ̀ ọmọ adjowó kọ́ fẹ́ràn rẹ̀ àdáwò ló gbélé àkọ́kọ́ má jù ni o ẹ̀hẹ́ kọ́ má pọ̀ jù kọ́ tún sí tó ti já mọ̀ rẹ̀ gbogbo tó ń tó ọkùnrin náà gbọ́dọ̀ mọ gbàgbọ́ ẹ kótó tọba ti dàrú tó náà mọ sí ẹ ń bá rò ń kọ ń bó lè bọ ọjọ́ bó ṣe jẹ ń bẹ ọ tọkàn lọ kó yàwó méjì jọ tó tó tó tó slack wọn kàn da gbogbo nǹkan rúmọ ọlọ́ọ̀ni àmọ́ tí wọn náà bá lé fúnra ẹ pé a tí ọkùnrin yìí tọba ẹ wọ́n yà kálukọ́ bá bàbá rẹ̀ lálejò lónìí kálukọ́ yà mọ̀ wọn rẹ̀ tọ́. ولقد أمره ربه عز وجل أن يبشرها ببيت من قصب في الجنة إنسان جوره ọlọ́run ọba ọkọ̀ ànábì lásẹ̀ kó fún Khadija nírò pé yọ wọlé kan ilé kan wà tó ń ti kọ́ lẹ́dí lálùjáná tó ẹ pé àwọn òkúta olówó iyebíye ni wọ́n fi kọ́. ànábì ò tí ì sí mbẹ́ ò tí ì sí lọ́dọ̀ ànábì ńgbà yẹn náà gbogbo gbàdúmọ̀ lẹ́ka sọ eléyìí fún ànábì ò tí ì sí mbẹ́ òun náà gbúrò ó tún bà lọ́kẹ̀jẹ̀ wa nǹkan alẹ́ yẹn ti bá ṣe ó ní kọ́dà ńgbà mi ànábì máa ń pe ewúrẹ́ ní máa ń pa àgùntàn thumma thumma yahdiha ila khalailiha ànábì wa pè fáwọn ọ̀rẹ́ Khadija ẹ̀rí pé nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ Khadija ti kú bá ànábì ó tún wá pẹ́ran ẹlọ́gbẹ́lẹ́ fún Nafisa àwọn Nafisa èwo àlọ́ rẹ̀ Khadija tẹ̀wọ̀n káwọn òbí tó wà lé kọsàdédé jẹbẹ ìyàwó rere ni Khadija ṣé ìyàwó rere lẹ́yìn náà lọdẹ ọkọ yín ẹ ṣe ìyàwó rere sẹmọ kókò síjọ kan láyé tẹ ní gbé ọkọ lẹmí gbóná wàláì bóbìnrin mi ṣe wà mí tí o bá ti gbé ọkọ lẹmí gbóná jọ kan kò tí ì gbádùn kò sí ọjọ́ kan tẹ ní ṣépè yín kò sí ọjọ́ kan tẹ bá àwọn òbí ọkọ yín nú jẹ ṣé bẹ́ẹ̀ bínú ọkọ títí títí títí ẹ ṣúgà sọ́bẹ̀ ẹtú bílò rẹ títí títí ẹdayọ títí àmọ́ wa mú yọ mọtì nítorí tọlọ o sì níyàwó rere ni ọ ọhàn ọhàn pé yàwó rere ni ọ ìbànújẹ́ bẹ̀rẹ̀ sẹlẹ túmọ̀ sí pé ẹ̀yin ti yín bẹ́ẹ̀ tíráàbù inú ọkọ̀ ó dùn ni bẹ́ẹ̀ wà á lé ìbànújẹ́ ní kọ́kọ́ á ọlọ́mọ̀ọ́sẹ̀ táwọn ìyàwó wa bẹ́ẹ̀ ẹ̀rọ káwọn obìnrin míì sábà bẹ́ẹ̀ tíráàbù tó bá ní ẹ̀dá kùnjọ́ mẹ́ta mọ́ bẹ́ẹ̀ lò bọ̀ ọ̀fẹ́ ọlọ́gbọ̀njọ́ àdáwò ńlá ni àmì tó fẹ́ tíráàbù tó kọ́ no no no mi lè gbà ah, tíráàbù báwo ìfẹ́ nù ìfẹ́ nu níjọ́tọ́ bá ti lọ fẹ́ tíráàbù tọkọ rẹ ní má wulẹ̀ lójọ́ mẹ́ta oṣù mẹ́ta ni ó lò àdáwò ti bọ́ ọkọ̀ fẹ́ràn rẹ mánu tiẹ̀ ti ta. ṣé ìwà náà ni wọ́n wá pé ò sí nílé wọ́n máa sọ̀rọ̀ rẹ dáadáa àbó kù tí ò ní pé àkútúkù rẹ lọ́nà ọ̀run. so ọjọ́ bá wọn bákan náà àwọn àdéhìí tún wá lóríṣiríṣi nípa bí Aisha ti ṣe ń jowó Khadija Khadija salaisi sáájú kánábì sallallahu alaihi wasallam tó ṣe hijira lọ sí Medina ń kọdún mẹ́ta tánábì ó ṣe lọ sí Medina ní Khadija kú sáájú al-Isra wal-Mi'raj kánábì ó tó àjò òru àti kọ́lọ́hún tó gbé lọ sí sámà ẹni Khadija sẹláìsì eléyìí ni Khadija radiyallahu anha Khadija ìyá ńlá àwọn olùgbàgbọ́ òdodo Khadija ìyá àwọn ọmọ anabi wa Muhammad sallallahu alayhi wa sallam Khadija ìyàwó anabi wa Muhammad sallallahu alayhi wa sallam oríṣiríṣi àwọn àlọ́ wà tí wọ́n ń pa tí wọ́n ń lọ mọ́ Khadija ṣùgbọ́n tí gbogbo ọ̀fẹ́ sẹ́rin lẹ̀ ha mẹ́nuba bí ètò àmọ́ sọ pé Khadija máa ń kówó síbi kan fáànàbì yóò wá bí ànábì léèrè owó tánàbì bá àkóso ah, pé ah, owó kan wà tẹ kó síbi kan gbogbo ilé àlọ́ lásán ní gbogbo nǹkan tí ọ̀fẹ́ sẹ́rin lẹ̀ àlọ́ tó nítumọ̀ so àwọn nǹkan tá a rò pa alẹ́ rẹ̀ kọ̀kọ́ lára rẹ̀ lára Khadija láti sọ ti ṣe jẹ́ ẹni tó fara balẹ̀ tó fi fẹ́ anabi muhammed sallallahu alayhi wa sallam àṣírí bí ó ṣe kábàámà lórí fífẹ́ tó fẹ́ anabi sallallahu alayhi wa sallam àṣírí báwọn ọmọ rẹ̀ ṣe ń ṣaláìsí tó máa fọlọ́ tí ọmọ pé ẹnìkan ní sí òun àṣírí bí àwùjọ náà ti ṣe jẹ́ àwùjọ tí ọmọ pé bóyá Khadija ń fọ máa dájọ́ ni a sì rí bọ́gà wa anabi muhammed sallallahu alayhi wa sallam kò sí tìtorí kó máa ń kú kó kórìíra ìyàwó tó bímọ yìí fún un. yàtọ̀ sẹ́ni tó fẹ́ ìyàwó kan ìyàwó wa bímọ ọlọ́run á ní kó mọ́ padà sísáláìsì tó ọmọ sáláìsì báyìí ọba tìtorí rẹ̀ kó obìnrin lẹ̀ pẹ̀lẹ́ yìí bí ó sì máa bímọ tí ọmọ kú nù. ọ̀pọ̀lọ́ àtẹlẹ́yìn tí wọ́n máa ń tọ́pa mọ́ni ẹ jẹ́ ká jẹ́ kí ẹ̀sìn tiwa náà pọ̀ dáa àbá àjọkùnrin àbá àjọbìnrin ẹ jẹ́ ká tún àníyàwó àti káwa náà máa bẹ́ lọ́hùn kó fa àwọn ìyàwó rere kó fi ta wá lọ rẹ̀ àwọn obìnrin tó ṣe pé wọ́n pẹ̀lú ọkọ nínú dààmú nínú ṣòro tí wọ́n ní já ọkọ kulẹ̀ àwọn obìnrin tó ṣe pé wọ́n máa tu ọkọ nínú wọ́n máa bá a sọ̀rọ̀ ìmánì eléyìí tí ì jẹ́ kéèyàn já ṣubú àwọn obìnrin tó ṣe pé wọ́n gbà tọ́lọ́ wọ́n gbà nàbì Muhammad sallallahu alayhi wa sallam ní kọ̀kọ̀ àti ní gbangba àwọn obìnrin tó ṣe pé àwọn náà jẹ́ nǹkan àwòkọ́ṣe rere fáwọn obìnrin ẹgbẹ́ wọn tó sì jẹ́ nǹkan àwòkọ́ṣe rere fún àwọn ọmọ wọn bẹ́ẹ̀ ni kọ́lọ́mọba kó ṣàánú gbogbo wa kó fi irú àwọn oore yìí kó fi ta wá lọ́rẹ̀ẹ́ a rí nínú ìtàn ìgbésí ayé Khadija gẹ́gẹ́ bó ti ṣe jẹ́ pé olówó ni tí sì ń ṣòwò ó sì máa bẹ àwọn ọkùnrin wọn lọ fowó ṣòwò wa tí wọn máa jọ pín èrè a sì rí bó ti ṣe jẹ́ kó ní ànábì sallallahu alaihi wasallam ó ní ìfẹ́ ànábì wọ̀ lọ́kàn tó fi kọnu sáànábì kú sáànábì ọ̀fẹ́ o ilé ìtọ́jẹ́kọ̀ ńlá fún gbogbo obìnrin kàkà kó jókòó kọ ìyálé mo súsú lé bàbá rẹ kò burúkọ sọ fẹ́ni tó ń fẹ́ kọ fẹ́ ọ kíkọ fẹ́ ọ kò sí nǹkan tìjú nù eléyìí wàá jùlọ láyè sí ń tá a wáyé oríṣiríṣi àwọn ọ̀nà wà tóbìnrin lè fi sọ fọkùnrin kọ fẹ́ ọ tí ó sì ní mú tìjú dání ó lè tẹ́sì rẹ̀ kíkọ fẹ́ ọ tó bá gbọ́ tó bá gbà alihamudulilayi tí o bá sì gbà kò lọ́mọ a sì rí àwọn àṣẹlẹ̀ púpọ̀ lórí eléyìí ti ṣẹlẹ̀ sànàbì sallallahu alaihi wasallam obìnrin tó múra rẹ̀ wá tó ní kànàbì ọ̀fẹ́ hàn so gbogbo orí eléyìí ẹsẹ̀ nǹkan kan tuntun nígbèsè ayé ọ̀gá wa anabi Muhammad sallallahu alaihi wa alihi wasallam a sì tún rí bó ti ṣe jẹ́ pé àwọn náà ti mà pé gbogbo ìyàwó téèyàn bá fẹ́ èèyàn fẹ́ gbọ́dọ̀ bí rẹ̀ ni yàtọ̀ sí àgbọ́yé tí ò nítumà tẹ́ mọ́ ọmọ ọlọ́mọ tẹ́lọ̀ máa so igi fún láàrin ara yín tẹ́sọ̀ fún àwọn bàbá rẹ ti ya kèfèrí ẹ̀yin nìkan ni mùsùlùmí tẹ́lẹ̀ máa fobìnrin fọkùnrin ẹ̀yin olórí ibú tẹ́ ẹ wá fẹ́ sọlé ayé dilé ayé zina torí sọlé ayé dilé ayé zina nìyẹn gbàtí bàbá rẹ ń bẹ láyé tó jẹ́ mùsùlùmí bàbá rẹ ò tí ì kú kí lè wá fẹ́ máa gbàtí bàbá rẹ ṣe sí bákan náà a tún rí i pé kì í ṣe aburú ẹni kí obìnrin kó ju ọkùnrin lọ ìyàwó lè ju ọkọ lọ ìyàwó lè ju ọkọ lọ kò sí tó burú mbẹ kọlọn sáà ti fa àlùbáríkà sí gbéyàwó wọn bákan náà àtúndì wípé Khadija radiyallahu anha anabi sallallahu alayhi wa sallam ló bí ètò pọ̀jù nínú ọmọ tọ́lọ̀ ní kò bí fún èyí túmọ̀ sí pé afẹ́sí kejì afẹ́sí kẹta ilé ọkọ kan ní ti ń bọ̀ kò pé kọ́ mọ́ bímọ kò pé kọ́ má bímọ tọ́lọ́mọ bá kọ́ kéèyàn ó bímọ yóò bímọ tọ́lọ́mọ bàbá sì kọ́ pé yóò bímọ kò ní bímọ sọ eléyìí jẹba bákan náà a sì rí gẹ́gẹ́ bó ti jẹ́ pé Khadija ló fún ànábì nílé gbé eléyìí ó sì jábùkù rárá kọjá àbùkù rárá eléyìí tá a mú lára rẹ̀ pé àwa náà lè máa gbélé ìyàwó wa tó wá pé ìyàwó lọ́lọ́mbò láti rí tọ́kọ́lé kò sí ní tó burú mbẹ́. bákan náà àtòrí bó ti ṣe jẹ́ pé Khadija yìí kìí ṣe ìyàwó lásán ṣùgbọ́n alábàágbé tó mọ ọ̀rọ̀ tó yẹ nígbà tọ̀tọ̀ ni olùtúni nínú ni olùmúni kó ìbànújẹ́ dà sí gbóni látàrí àwọn ọ̀rọ̀ ẹnu rẹ̀ tó dáa tó dáa tó dáa tó dáa yàtọ̀ sáwọn obìnrin tó ti pẹ́ ẹnu wọn dọ̀tí ẹnu wọn dọ̀tí bí ilé ilẹ̀ àwọn ọ̀rọ̀ burúkú ló máa ń tibẹ̀ jáde àwọn ọ̀rọ̀ tọ́lọ̀ lè ti torí rẹ̀ bínú sí yàn tó máa ń tẹ tó máa ń ti ẹnu wọn jáde. ǹjẹ́ ìmọ̀ kí Khadija radiyallahu anha ṣíṣe lọ́rùn àyàn láyé pẹ̀lú gbogbo adúrú ọlá tọ́lọ̀ bá wà ń kà fún yìí tọ́lọ̀ bá tún ní kí màlẹ́kọ̀ ọmọ jíṣẹ́ sálámù Allahu akbar àti èèyàn lè ga nípò láì jẹ́ kó ṣe tó yẹ pé àsìkò sọláàtì òtí ìtòtò gba islam ó sì sàláìsì kásìkò sọláàtì òtòtò kò pé kọ́lọ́ ọmọ bìtá àlìjẹ́nà yọ wọ àlìjẹ́nà láìsí sọláàtì kàfọ́lọ̀ eléyìí abẹ́ lọ́wọ́ bẹ́ẹ̀ lẹ́dàá kúsàlẹ́kùn fún ìyá wa sadíjà radiyallahu anha ọlọ́wọ́ bẹ́ẹ̀ lẹ́dàá wa kó ṣe àwọn obìnrin mùsùlùmí náà lẹ́ni tí wọ́n mọ̀ wà sallallahu alayhi wa sallam kó gbàdúrà wa kó foríjì wa kó ṣe wa lọ́kàn nínú àwọn tí gbọ́rọ̀ tí fi ṣe wa wa subhanak allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. الحمد لله oníbèrè ṣe béèrè pé ìjọ tọkùnrin ọmọ ajórúkọ ọkọ rẹ̀ àti sàlàyé nínú ìdánilẹ́kọ̀ọ́ kíkálukú orúkọ bàbá rẹ̀ orúkọ tí a títí bàbá rẹ̀ ní ọjọ́ máa wà pọ̀ títí téèyàn fi filẹ̀ ayé lẹ̀ ṣùgbọ́n tó máa sọ pé obìnrin kan ìyàwó lágbájá kò sí tó burú ń bẹ̀ kẹ́ bá ti ṣe rí nínú àwọn ọ̀rọ̀ tá a ti sọ síwájú pé Khadija ọmọ Khuwailid khadija ìyàwó anabi muhammad sallallahu alayhi wa sallam tó bá ṣe pé bẹ́ẹ̀ náà ni àwa náà a sọ pé lágbájá ìyàwó lágbájá kò sí tó burú bẹ́ẹ̀ àmọ́ káka dáko èèyàn káwá dáko ti bàbá rẹ̀ má ká dáko tọkọ rẹ̀ má báwọn láì jẹ́ pa sami pé ìyàwó rẹ̀ lọ́jẹ́ kọ̀tọ́ lábẹ́ òfin ọlọ́ wọ́n ní tí ẹ bá níyàwó mẹ́rin tọkàn nínú wọn bá kú sólè fẹ́mi. So láti fi dípò ọ̀kan tó sọ láìsùn kí àwọn rẹ̀ tún lè padà di mẹ́rin dáadáa kò sí tó burú bẹ́ẹ̀ lábẹ́ òfin ọlọ tí yẹn bá ti níyàwó mẹ́ta tọkọ sọ láìsùn ó lè fẹ́ méjì ó níyàwó mẹ́rin ọ̀kan sọ láìsùn ó lè fẹ́ méjì méjì sọ láìsùn yóò fẹ́ méjì méjì kò sí wàhálà. wọ́n nígbà tá a sọ pé ọtọkùnrin kọkànnù sọkùnrin pé kọ fẹ́ o tó bá jẹ́ kóbìnrin yìí ti lọ́kọ rí tẹ́lẹ̀ obìnrin yìí ti lọ́kọ rí tẹ́lẹ̀ sóun náà lè kọnu sọkùnrin kan pé kọ fẹ́ o dáadáa ṣebí Khadija radiyallahu anha tí fi ń tọrọ lọ́dọ̀ anabi sallallahu alaihi wasallam pé kánabi ọfẹ o ṣebí Khadija ó ti lọ́kọ méjì ṣáájú ó ti lọ́kọ méjì ṣáájú kò bá jọ ọmọge lóbìnrin yẹn kò bá sì jẹ́ni tó ti lọ́kọ rí tẹ́lẹ̀ kò sóbìnrin tí ò lè tọrọ pé kọkùnrin kan fẹ́ ọ kó sábà ti jẹ́ pọ́ wà lọ́dọ̀ ọkùnrin kan nìsí nítorí kóbìnrin ò lè kó igi ọkùnrin méjì sórí lẹ́ẹ̀kan náà báwo wà láwọn tó máa ń sọ pé àwọn nífẹ̀ẹ́ ìyàwó àwọn jù yá àwọn lọ wọ́n dájú pé wọn ò gbádùn ọ̀tọ̀ ní àyè ìyá ọ̀tọ̀ làyè ìyàwó ẹnìkan kò gbọdọ̀ wá jẹun yó kó máa sọ pé òun fẹ́ràn ìyàwó wọ́n ní ìhàwó ní islam kọ sísè obìnrin àti sọ pé obìnrin lábẹ́ òfin ọlọ́run tí ó bá ti fẹ́ yóò jẹ́ pọkọ rẹ̀ lọ́yọ̀ǹda fún ọkọ rẹ̀ yóò jẹ́ pé kò lè pèsè jẹ́ àti mú fún ìyàwó rẹ̀ torí kí ìyàwó kọ́mọ́bà máa lọ sí ránù kọ́mọ́ lọ sí régbè kò sí tó burú lábẹ́ òfin ọlọ́run kọjá pé ọkọ yọ̀ǹda fún ìyàwó rẹ̀ yẹn láti lọ ṣiṣẹ́ iṣẹ́ tí ọmọ wa ṣe yùn ọkọ ọmọ yóò sì máa fi tó ti máa ṣe obìnrin ẹjọ́ bá wa jáde ńlé kò gbọ́dọ̀ ta kò fi ọlọ́ yóò múra yóò wọ jìlbáàbù rẹ̀ yóò múra bí Islam ṣe ní kó múra yóò bójú rẹ̀ ga pẹ̀lú yóò sì jókòó nídìí igbá rẹ̀ tí máa ń tà ọlọ́wọ́ bá ràn lọ́wọ́ so wọ́n á ní ẹ tó bá fẹ́ ṣiṣẹ́ ọ́fíìsì ńkọ́ tí ó máa ṣe sẹ́kẹ́tìrì fọ́kùnrin ọlọ́kùnrin kódà islam gan ẹ má gbé lọ bá islam lọpọlọ tiyín gan sọpọlọ tiyín gan farama gbéyàwó rẹ kọ́ máa ṣe sẹ́kẹ́tìrì fọkùnrin ọlọ́kùnrin nígbà tí ìsìnkú ọ̀gbá tó irú owó wo wá lẹ̀ ń wá bá òfin wa jẹ́ pé ìyàwó tiẹ̀ ní ó máa ṣe sẹ́kẹ́tìrì fọkùnrin ọlọ́kùnrin yóò máa bá kó tíì yóò máa bá gbálẹ̀ yóò máa bá àwòrán bìlẹ̀ so eléyìí ó túmọ̀ sí pé bóbìnrin ọba ṣiṣẹ́ ètí oníjọ́ takò fi ọlọ́run tí ó bá wá jáde ńlẹ̀ rẹ̀ yóò jáde lọ́nà tó bófin ọlọ́run ọba mu ètò ti pàtàkì ní kọ́kọ́ sojúṣe rẹ̀ ẹ̀hẹ́n tọ́kọ bá ti ń sojúṣe rẹ̀ for excuse ilé ìjẹba. wọ́n ní tí obìnrin bá tọrọ lọ́dọ̀ àwọn pé káwọn fẹ́hùn bó làwọn sì kọ̀ lọ́nà táwọn òfin ní bo obìnrin ní ọkàn jẹ́ àkọ́kọ́ ni pé ẹ̀jì kọ́ tọrọ lọ́dọ̀ yín na ìgbà tóbìnrin bá tọrọ lọ́dọ̀ yín pé ẹ fẹ́hùn ẹ béèrè béèrè tì tọrọ lọ́dọ̀ yín sá torí tẹ̀ ikú ò ní tọrọ lọ́dọ̀ tí yín pé fẹ́mi kí ń béèrè <laughs> béèrè ní bẹ nínú àwọn ọmọbìnrin anabi sallallahu alayhi wa sallam tó ṣe pé àwọn náà bímọ yàtọ̀ sí Fatima bẹ́ẹ̀ ni àwọn tó bímọ náà wà wọ́n bímọ ṣùgbọ́n mọ́sálásì wọ́n bímọ ṣùgbọ́n mọ́sálásì ó ní tọ́lọ́ wọn bá fẹ́ fi ṣe ẹ̀hẹ́n tó báyà ọlọ́run fẹ́ dínà kó jẹ́ pé àwọn aburú púpọ̀ mi ò tún ṣẹlẹ̀ látàrí ká ọmọ ànábì ni ọmọ ọmọ ànábì ni kíní kan tí oríṣiríṣi àwọn tó ń ṣe bídíà tó tún sọ àwọn eléyàdó wọ́n ní káwọn lè máa ṣọ̀rẹ́ lọ́kùnrin àti lóbìnrin káwọn tó fẹ́ra wọn kọ̀tọ́ ọ̀rẹ́ kíni ẹ yín ni bẹ́ẹ̀ bá fẹ́ra yín àmọ́ ọ̀rẹ́ kíni kí la fẹ́ fọ̀rẹ́ náà sí. wọ́n lóbìnrin tí bàbá rẹ̀ àti ìyá rẹ̀ ti sọ fún nílé pé tó o bá fẹ́ mọ́kọ wá o ọ̀gbọ́dọ̀ máa lù náà wá o lédè kúkúrú alùpùpù díà ni ó mú wá o bàbá àtìyá ti sọ pé alùpìtì àní ó mú wá o tẹ́ẹ̀fì wọn náà rọrùn irú wọn ni ó mú wá o alùsùnà ní kọ́ mọ́ mu lọ alùsùnà ní kọ́ mọ́ mu lọ tọ́ba wa mú lọ tí bàbá àtìyá rẹ̀ ọba gbà kọ́ lọ bá àwọn aṣíwájú àwọn mùsùlùmí nígbà tí wọ́n bá fi sọ àwọn òbí ńlẹ́nu débì kan wọ́n padà gbà náà ni alùsùnà ní kí wọ́n mú wa wọ́n ní kí nìtúmọ̀ alùsùnà الخي خي خي أيات سخو الخطبة خطبة قلنا نكي يقو ẹnu fẹ́ sí obìnrin kó ń fẹ́ fẹ́ níbi táwọn òbí rẹ̀ wà ìyẹn ní ní ìsìnkú sọ pé mo fẹ́ fẹ́ ọmọbìnrin yìí àwọn òbí rẹ̀ náà sì mà sí ìtọ sọ tí ẹ bá ti wá sọ báwọn ilé àwọn òbí ni wọ́n ti máa lọ sí lẹ́yìn tíyẹn bá ti sọ báyìí wọn ní jẹ́kẹ́ lómi ọ̀wá ọ màmá títí tí wọ́n fi fẹ àbí tó fi sọ ma ìdínà tó fi jẹ́ pé ọba ti jẹ́ kó serious má lọ dárú rẹ̀ wò ọ̀pọ̀lọpọ̀ ọmọ ni lónìí sọ nǹkan pàtàkì nínú Islam wọn sọ níyàwó ó sì lọ bóbi ọmọ kó ọmọ wọn àwọn ti pé ọmọ ti báyà wọn bá ní rí gẹ́gẹ́ bí ẹnìkan tó fẹ́ gbàgbé sí ayé ọmọbìnrin kan jẹ́ ó ti sọ fóbìnrin kó n fẹ́ fẹ́ ọmọbìnrin sì mú ó di ọ̀dọ̀ àwọn òbí rẹ̀ inú àwọn òbí sì dùn wọ́n dáná rẹpẹtẹ bí Yorùbá ti ṣe wọ́n kàdí pé wọ́n kúrò rẹ̀ mọ́ni bàbá ọmọbìnrin yìí wọ́n pe ọmọkùnrin yìí ẹ dákun ẹ wà bò jẹjẹjẹjẹ àwọn ni wọ́n jókòó wọn wọ́n wá pè wọ́n pè kódà kò gbé nọ́mbà wọn ọmọbìnrin náà pé pé pé pé pé kò gbé nọ́mbà rẹ̀ ó sì blọọkì rẹ̀ lórí whatsapp tí tó ń ti máa bá a sọ̀rọ̀ ó tún blọọkì rẹ̀ kó pé kí nọ́mbà rẹ̀ ọmọ wọlé mọ́. sọ gbogbo irú àwọn wa ọlọ́wọ́ bọ̀ fẹ́ o ẹ jẹ́ káwọn náà máa fi gbogbo ẹ̀rú ra wa wò àwọn náà bí ma o àwọn náà lábúrò o alẹ́gbọ́n o ta ni wọ́n ṣe bẹ́ẹ̀ fún nínú àwọn èèyàn tiwa tínú owó dùn torí ẹ̀ ká máa fi gbogbo nǹkan rora o ká rántí jọ́tọ́ làwọn gbogbo ẹni tí o bá ti lóbìnrin fẹ́ kọ́mọlọ ti xetuba níta lè túmọ̀ sí xetuba nínú sẹ́sì yorùbá ni yíyọjú yíyọjú tó a máa yọjú torí pé nínú àṣà yorùbá náà ẹ yorùbá yìí sánsá dédé fọmọ fún yàrá báwọn ọmọ rí wọn kàn fọmọ wọn fún ọ ẹ kàn wá bá wọn lójijì pé ẹjẹ àmọ́ ti akudu lẹ́ẹ̀kan náà akudu kíni kíni jẹ́ bẹ́ẹ̀ wọn ọ̀dọ́ ọmọ wọn ọmọ rí nígbà tí irú rẹ̀ náà tó bá gbọ́ ọmọ tó lọ bọ́ sí owó tó rí tí ó rí lọ́ba ló wọ̀ fẹ́ má ẹlẹ́kùn sálámù sálámù àwa lọ so àwọn bàbá yẹn wá ní ẹsẹ̀ sùúrù àmàyìn ni lónìí bí bàbá yẹn aláwa so yìí so eléyìí àkàkùn kẹtùbà torí pé njọ yẹn ẹ ṣó wípé nífẹ̀ẹ́ ọmọ àwọn ẹfẹ́ fẹ́ àwọn náà sì sọ pé tọ̀ àwọn ti gbọ́ àwọn ti gbọ́ yẹn ẹ̀rí pé tẹ́lómi bá tún wá tó ní kí wọ́n bò ń pọ́ ọmọ o àwọn bàbá yẹn sọ pé ṣé arákùnrin tó lòun fẹ́ fi ọtọ́ àwọn òbí rẹ̀ wájọ́ sí ni tẹ́lómi ni àwọn ọ̀dàn wò kò sáyè ranú lè tiwa tó bẹ́ẹ̀ náà ni kẹ́tìbà rí nu sẹ̀ríà torí pé tí wọ́n bá ti wá sí kẹ́tìbà wọn ò ní jẹ́ kẹ́lómi ọwọ́ màmá torí ẹ ẹ̀yin rẹ̀ lẹ́wọ̀n á ti ma àmọ́ wíwá tí wọ́n wá yẹn kò kíkẹ́ mọ́ wọn ẹ wá yẹtí ká lọlé aláwo ọmọ àlúwo ló pera rẹ̀ ọmọ ọlọ́mọ nísà nísà lálẹ́ máa ń bẹ̀ ẹ̀ bẹ́ẹ̀ nìkan kan bẹ̀ tọ̀ kó burúkú yìí náà tíráàbù lọ́bẹ̀ ntọ́ba ní àdúgbò kìnnì kan nílé àwọn ìsàlẹ̀ odò lápèjúwe ẹ̀yin ó sì lọ sí àdúgbò ìsàlẹ̀ odò ẹ béèrè pé tọ́ ẹ dákun nílé ibi báyìí wọ́n ní lọ́ọ̀kan ni. Lo, lo, Ah, lọ́ọ̀kan ẹ dákun àwọn ará bẹ̀ bó wọn rí náà rí ah, ẹni rẹ ni wọn o ah, kódà ilé ń dá o ọ̀dà kò burú ọ̀rẹ́ mi kan ló ní bó ń wájú tọ ẹ tún fi ẹlòmíì lérè pé ah ìyá fèlísì kan bẹ́ẹ̀ léwu wọn gbọ́dọ̀ fẹ́ àwọn gbé wọn o nǹkan ó ti o kò burú so ńgbà tí bá ti rí i pé ayé rẹ ni ọmọ yín lè lọ ọbẹ alihamudulilayi ayé bú ni ọmọ yín ò lè lọ ọbẹ alihamudulilayi. Ok, ilé yìí ni ọ̀dà àmọ́ àwọn ọmọ abẹ dáa àwọn ṣàyàpín nìkan ń gbélé òun ọmọ tó wá fẹ́ fi ọmọ yẹn kọ́ndíṣọ̀n rẹ̀ fún sóò ti gbálé o ti gbalẹ tí ẹjọ máa gbé pẹ̀lú ìyàwó rẹ ẹ wọn máa gbé lé àwọn a ah, lọlọ fi fún ọ tó bá gbé lé yín lọ máa gbé so gbogbo eléyìí kò sí tó burú bẹ́ẹ̀ ní òfin ọlọ lẹ́yìn náà gẹ jẹnẹrálì gbogbo ẹni tí fẹ́ ìyàwó kan àbúrọsọ kó gbé lọ lé fámìlì ilé fámìlì wò ilé fámìlì wò tí wọn sọ ọmọdọmọ ọ̀dọ̀ tẹ́fẹ́ ní kò sí ní fẹ́ ru kàmálì olọ́lọ́wọ́ ọwọ́ ọwọ́ kí lẹ́ ń pè ọwọ́ orógùn. nítorí délé ẹni tó bá fẹ́ yàwó fún yàwó rẹ̀ lọ́dún tó máa gbé jẹ́jẹ́ nígbà tó bá wá kí àwọn fámìlì yín lẹ́ẹ̀kan láàrí ẹ̀ níyì. ilé ìjẹ́ ti ṣe jẹ́mbẹ̀ o. wọ́n ní tí obìnrin náà lè máa lò wọ́ bọ́kọ rẹ̀ ah, ìwọ náà ni àmọ́ tó bá lò wọ́ ọ́ káàbùkù o kójú yọ ìwọ náà ìwọ náà lọkọ àmọtọ bá wà lọ ka àbùkù tó ṣe pé kódà kẹfẹ bá ń jà tó wá kàn sọkọ rẹ ti wọ kò ní gbàgbé ẹ láéláé níbi tí yàrá yóò jẹ ọ dé níbi tí yàrá yóò jẹ ọ dé ẹ̀ńtọ́ra obìnrin gbọ́dọ̀ sọ́ra gidigidi èyí tá à ń sọ fọ́kọ yẹn à ń sọ nítorí pé wò lè gbádùn lé ọkọ ni tá sọ pé fọ́ọ̀mù àpè ọ níwọ̀ kóbìnrin ó lè gbádùn lé ọkọ ni torí pé bọ́lọ̀ ń ṣe dá ọkàn tí ọkùnrin ọba ti mele yìí lámàlẹ̀ tọkùnrin bá ń lo ẹ̀yìn ẹ̀yìn ẹ̀yìn fún ìyàwó rẹ̀ ìjọ tí ọba yarí fún un la ilaha illallah ó lè wo gbogbo relationship tó wà láàrin sàmọ́ tọkùnrin bá ti gbọ́n lẹ̀ ní ti pé ìwọ nìyàwó yóò jẹ́ kí wọ́n kọ́ ọkọ ọkọ bẹ pẹ̀lú ọkọ rẹ títí láéláé àmọ́ tí wọ́n bá dán tó máa ń lò wọ́ fọ́kọ rẹ ọkọ náà dààmú ọkọ náà dààmú nítòtòkọ ọba amaláìdá ó wàá gbà wàá gbà yóò lé ọ̀dànù tó òsì òsèwọ̀n torí obìnrin kan wa tó bá ti wá sọ̀rọ̀ tó bá ti dórí ọkọ rẹ yóò ní mí sọ fún mí sọ fún mo ni mí dẹ̀ sọ fún tálẹ̀ ní tó ń sọ fún ọgọ́ ah, bàjẹ́ sì kọ́ tọkọ láti rí ọba wí dẹ̀pẹ̀ tọ́fẹ́ ọ. tó ọkọ náà bá a kẹ́hìn sọ pé táwọn adìyẹ tó máa ti gbá ọ. tó <laughs> oníkálukú gba tiẹ̀ ń bẹ̀ o. ó sì dájú pé ìyàwó wọn sì ní dá o ma. tó eléyìí jẹba má lo ìwọ fọkọ rẹ o. àwọ sọ pé kó kúnlẹ̀ fọkọ rẹ o. àzọ pé kó gbọ́ kàkálẹ̀ kó kúnlẹ̀ tì o ní Yorùbá lẹ́bù o. ẹ lọ <laughs> wàhálà wọn máa mú yẹn lẹ́rú bàjẹ́ yìí obìnrin wa gbọ́ kàkálẹ̀ ó kúnlẹ̀ torí kọ́ kò tí ì dé pé ọ̀bùn lórí ìkúnlẹ̀ ni à ẹrú ni ọ̀nì pé kíni. gbọ́njẹ kalẹ̀ kọ́ lọ́jọ́ kó rẹ̀ jàre bàbá òkọ́ jẹ bàbá òkọ́ mẹ́jẹ. àwa la sọ pé tó bá òkọ́ jẹ o tó bá òkọ́ mẹ́jẹ. <laughs> tí wọ́n bá ṣe ti sọ fọ́kọ rẹ bẹ́ẹ̀ à yóò pè sí ní jẹ. láti máa pé nu tó du omi jù ó ní kó ti ṣe wàhálà kó ti ṣe wàhálà kó ti ṣe wàhálà kó dáná kalẹ̀ kọ́ a ah, ó lágbára lára obìnrin kò burú lẹ́ẹ̀kan láàrin kó máa fi báyàwó rẹ̀ wí kó ti ṣe gbogbo ẹ̀ kó fi yọ sí kó fi má jù sí kó ṣe fi ní a ah, ọkọ wọn gba tó ń jẹ yọ ọkọ gbé kalẹ̀ ọkọ sì wò lọkọ gbé oúnjẹ yín lẹ́nu so so torí sísẹ̀tọ́ sí ọ kéde torí kó kórìíra rẹ kéde torí kó kórìíra tó ṣe àmọ́ torí kó má bàa wà tí tó bá ní akílódé ah, tẹjọ ìwọ tó ń ṣe báyìí ìwọ tó sọ báyìí fún mi ṣé náà ni wàá jẹ ẹmí múnáfìkì ẹ èmi bàbá burúkú àbí bẹ́ẹ̀ kọ́ ni gbé lọ fáwọn bàbá rere àwọn bàbá rẹ̀ ẹ̀rí kóbìnrin tó bá gbọ́n yọ bẹ̀rẹ̀ sí bẹ́bẹ̀ kí ni wọn náà fẹ́ gbà ọ̀dà kò burúkú wọn. ìwọlé bí ọ̀pá tẹ́lẹ̀ náà kò bó ti jẹ́. kẹ́sì máa wo ẹni tó ń jẹ ilé wọ́lá ìtàlá ọba lọ kìnnì kan lẹ́gọ́ọ̀sì kìnnì kan oníyọ àbáládà onírú kìnnì kan gbogbo ẹ̀rọ lásán kò lè dùn lẹ́nu lórí pé máa jí làwọn fi ń jó ń jẹ àbí ẹ̀kọ́ ni ọ̀hán torí ẹ̀kọ́ mójútó lé o tó ọmọ sáfúnlé wọ́n dáná jẹ kalẹ̀ tó ọmọ sáfúnlé pé ìwọ́ ti lọ Mr Big irọ́ lásán kọ́ ọmọ ẹni tó padì ẹ̀yẹn tó ń jẹjẹkújẹ ọjọ́ bó ṣe jẹ́jà wọ́n ní sáàlì sọmọ ní amatullah sáàlì sọmọ ní mustaqima ó <laughs> kọ́ tó bá wù sọmọ yín ṣùgbọ́n tẹ bá ebe gbé wá pé ẹ ti bí mi ẹ fẹ́ sọ ni fáwọn kan ti sọmọ ní ni sábà ní lọ ẹ ti sọmọ ní mustaqima gbogbo àwọn orúkọ mustaqima ẹ gbogbo ẹ orúkọ a ni ẹ sọ ẹni sẹ́mi kẹ́yìn ẹran kan ni ẹran kan kó dúró dọ́gba ìgbà tó máa dàgbà ní máa ṣe zìnnáká mùsàkìmà àlélẹ́yìn àbí mọ̀ọ́wọ́jà àgbẹ̀kẹ̀ ṣe mùsàkìmà mà ó ti lọ so nítorí ẹ ẹ wá àwọn orúkọ tó dáa tó dáa gbogbo àwọn orúkọ tó ń dàbí gbà tó ń praise èèyàn wọn ń praise èèyàn ẹ má gbogbo praise praise praise kò sí nínú lànà fún ẹkẹ lẹ́kàn máa fi sọ àwọn establishment ẹ̀ máa ṣe ẹ sọ lórúkọ sangeleti tó ọlọ́run ọba ní wàá di kọ́ dáa òun náà ló lè kọ́ àkọọ́lẹ̀ kọ́ máa dà sọ àmọ́ gbogbo orúkọ tó máa sọ ọmọ tó bá ti tó kọ́ tí praise bá ti wà ń bẹ̀ orúkọ tó wà mọ̀kúrónì nínú sẹ̀ríà Islam wọ́n kò lè ra so àmọ́ bíi amatullah amaturahman amatu eléyìí ò sínú lànà amatukin fún èso ọmọ báwọn àwọn Pakistan ló gbé léyìn wá báyìí

ibnu amatika hẹn so amatika kan sọ nbẹ kò túmọ̀ sí fún wa sọ pé amatulahi ọ̀sọ̀mọlúfọ̀ gbẹgbẹgbọ kódà tó bá ti pọ̀ gan tó bá kó gbédè lárúbá gan tí èsì ti lárúbá mọ̀ sí àwọn eléyìí ò gbédè ò gbédè wọn ká kí ó débi kàtà fi sálẹ̀ kí ó so gbogbo irú àwọn kan wọ̀nyẹn yìí ó dènà sí because àwọn ọmọ dàgbà ẹ̀ mọ́ fi tọ́ ọmọ ó dé láyé ọ̀pọ̀lọpọ̀ nígbà wa ti rí ẹni tó pé wọ́n wà ní gádírìn tí wọ́n béèrè ọkọ̀ tí ò lè dákọ̀ rẹ̀ ojú ń tì ikú ẹ̀ sáàsì fún wọn kọ kọ́kọ́ kínni àní ẹ sọ ẹ̀ nítorí pé wọ́n sọ lórúkọ tó yẹ pé ọmọ padà nímà òun náà ń wò sọ mi báyìí aha ó wá gbé wa lọ síbi ìbéèrè mi kí tó kọ̀ bá dáa wọ́n ní sáà lè pààrọ̀ rẹ̀ dáadáa ó pààrọ̀ rẹ̀ wọ́n ní pẹran mi ara kí ni nídìí láti pẹran kankan bàbá sọ tó ti ń di okọ̀ yẹn tẹ́lẹ̀ wàá ṣe gbogbo àwọn ìgbésẹ̀ tó yẹ kó gbé tí wọ́n fi dán ọmọ ọ̀fíṣálì bí ti pààrọ̀ rẹ̀. wọ́n kọ̀kọ́ pé lágbájá formerly known as lágbájá finish wọ́n kọ àwọn observations yẹn sẹ́yìn àwọn ìwé ẹ̀rí àtàwọn ìwé tó bá ti ní ipò ti pààrọ̀ orúkọ yẹn kò sí nǹkan tó burú mẹ́rin. wọ́n ní kí ni ẹ̀sìn islam sọ nípa agbéyàwó torí kí wọ́n máa kó obìnrin lẹ̀ púpọ̀ nílẹ̀ haúsá ṣé islam wa sọ nípa agbéyàwó a lè sọ ní ìsìn lọ́wọ́ ìṣẹ́jú mẹ́ta yìí a lè sọ àti sọ àti sọ àti ṣèdánilẹ́kọ̀ọ́ púpọ̀ lórí ẹ̀ lọ́wọ́ wa ní wọ́n máa kọ́ra wọn lẹ́kọ̀ọ́ nílẹ̀ haúsá àtàtì wọn nù kì í islam lọ́kọ̀ wọn báwọn torí bí ìgbà tí o ṣe pé ẹni béèrè nítorí òun fẹ́ lọ mánu kí sèṣe islam ló ní kó a máa kó obìnrin islam ò ní kẹ́ ẹ máa kó obìnrin báyìí tí o bá jẹ́ pé kò sọ́nà àbáyọ lórí wàhálà tí ń ṣẹlẹ̀ láàrin ọkùnrin àti obìnrin àfi kẹ́ kọ́ra yín lẹ̀ ní òtò kan kẹ́ kọ́ra yín lẹ̀. ìwé náà àṣà haúsá ti wọn wọn dàbí ìgbà tí yẹn mú rèké ni yẹn pé ẹnu haúsá àti rèké kò ń olè yá nígbà tí rèké bá wà lóde. ẹ̀hẹ́n ẹhẹn kódà lórí o tún máa sọ pé à ìyàwó yìí ti pẹ́ jù lọ́dọ̀ òun bí ìyàwó Yorùbá ọdún keje níbà àwọn ọ̀kọ́ra wọn lẹ̀ àwọn máa wò pé ìyàwó Yorùbá ni wọ́n kọ́ra wọn lẹ̀ lọ́dọ̀ tí wọ́n it's routine common something bẹ́ẹ̀ náà làwọn Lárúbáwá kíkọ obìnrin lẹ̀ à kódà eré níta Haúsá lẹ́gbẹ̀ẹ́ ti Lárúbáwá ó lè sọ ẹgbẹ́ ìgóyà tọ́ba ti lè kọjá lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ Ah, ẹ dákun torí tọ́lọ́ asọ́ba sásọ̀ rẹ bá kángun kò ń kọ́lẹ̀ torí ẹ ló sọ pé nínú gbogbo àwùjọ àwọn lárúbáwá kò síbi tí wọ́n ti ń kó obìnrin lẹ̀ tó tó sàròdì yá owó gégégégégé ni wọ́n fẹ́ yà o nígbà tí o bá tójọ́ mẹ́ta o ti kọ́lẹ̀ torí wàá pé nu orí òpè tọ́wọ́ pé mọ̀ ń san gbèsè rẹ̀ ti sìn ó sì ti kọ́lẹ̀ lẹ́yìn tó ti kọ́lẹ̀ tó ń san gbèsè tẹ̀wọ̀n kórí òpè ọ̀dájú pé kò pè é torí pé orí wọn pé tí èèyàn bá ti lówó tí èèyàn bá ronú dáadáa orí máa dàrú torí ẹ tí bá wo àwọn ànàsóso ṣẹ̀ráyà nípa ìgbéyàwó ìgbéyàwó ìgbéyàwó ẹ rí i pé àdéhìí tó sọ pé ntọ́jú ẹ̀tọ́ tó lọ́n kórìíra jù ní kíkó obìnrin lẹ̀ kọ́ fẹsẹ̀ rìn lẹ̀ o ṣùgbọ́n tẹ bá wo alukur'an tẹ wo sunna ẹ rí i pé islam sọ pé ẹ fẹ́ra yín kẹ́ ẹ má bàa kọ́ra yín àyàfi inda daruratil quswa tí o bá sọ́nà àbáyọ má ẹni kíkọ́ ọ̀lẹ̀ tó lè tẹ̀lé. ìbá tí wàá rọ́kùnrin kan ṣé kó náà ìjọ máa fi ṣeré gbogbo wa nù máa padà kọ́ ọ̀lẹ̀ ni o ìjọ tí máa kọ́ ọ̀lẹ̀ tó yóò yọ. ẹ̀kọ́ rírì ò pé dáadáa ó yẹ kí wọ́n gbé lọ bí tó ti yọ ọpọlọ rẹ̀ wò. because ẹni tó rí rẹ bá pé obìnrin tó fẹ́ ìsìláàmù ni kò wò só wù ọ kó tó di kọ́ ọ̀fẹ́ torí kíkọ́ ọ̀lẹ̀ ọmọ ṣẹlẹ̀ wọ́n tún ní kó mówó jáde kí wọ́n tún lè bá àtọ́ fi púrúfù ikú onífẹ̀ẹ́ rẹ̀ wọ́n tún ní ìgbà olè wàá mú ìyàwó yẹn rẹ̀ àwọn ní ẹjọ́ di mọ́tò ní rárá nítorí náà lámú lọ. sẹ́mi àkókò pé púrúfù dé àfẹ́kṣẹ̀ kan wà ìfẹ́ kan wà òjijì náà lọ wá sí lẹ́yìn gbogbo nǹkan yìí wọ́n tún ní ẹ sanwó èlùbọ́ o tọrọ ọmọ wa mọ kàárọ̀ o ẹ sanwó abẹ́rẹ́ o ọmọ asọ́ran o gbogbo ẹ̀ wọ́n kàn ṣe gbogbo eléyà láti mọ̀ pé bọ́yọ̀ onífẹ̀ẹ́ rẹ̀ ṣé náà lọ́kàn di orúkọ ọ̀sán kan wà lọ kọ́ lẹ̀. ṣe Islam ò fara mọ́ bá ń kó obìnrin lẹ̀ bá ń kó obìnrin lẹ̀ báyẹn torí pé àwa náà ní ọmọ àwa náà ní ìyá àwa náà lábúrò alẹ́gbọ̀n tá là fún tá torí di eléyìí ọ̀dọ̀wọ̀ wa lódodo ọkùnrin ọ̀dà bíi obìnrin obìnrin ọ̀dà bíi ọkùnrin tó bá yẹ pé ronú tọkùnrin ni pé gbogbo èèyàn gbọ́dọ̀ dàbí òun obìnrin kan ò lè báyọ̀ pé fúnjọ kan àmọ́ tí èèyàn bá ti come to the level pé obìnrin yàtọ̀ sọkùnrin ọ̀nà tóbìnrin fi ń ronú yàtọ̀ sọkùnrin tó bá yẹ kó fẹ́ tírìtì obìnrin bí ọkùnrin ó lè yàwó lọ́nà yìí ṣèyàn gbọ́dọ̀ gbéra rẹ̀ sí level pé obìnrin máa mọ̀ ọ́ máa ń bá ṣe obìnrin má yàtọ̀ sọkùnrin báwa ṣe ń ronú kọ́ lóbìnrin ronú ṣe èèyàn calm down èèyàn calm down obìnrin ní ìsinyìí báyìí ìgbésí ayé tiwọn ó wà flexible ju tọkùnrin lọ ìgbésí ayé ọkùnrin ó wà complicated ju tọbìnrin lọ sògbóbìnrin bá tó wá ṣe bí obìnrin kò burúkọ ọkùnrin náà kó rọra reduce level tí òun náà wà kó fi kó down to her tone lọ́nà tí obìnrin rẹ̀ náà fi dùn pé àwọn ah, tiẹ̀ fún concern àwọn tó bá gbé gbogbo gbà ọkùnrin lẹ́gùn ló dúró sí kò sí tàbí ṣùgbọ́n wàhálà ẹ̀ nílé jọ gbé ẹ̀ nílé jọ gbé so obìnrin náà kọ́ mọ́ ara ẹ̀ o ìyàwó nìwọ o èsì tó ọmọ tapa kaka nílé ọkọ o tó ọmọ ṣẹṣẹ kò sírù rẹ o you are just a stranger tó bá lé ọ̀dà kò sí mímì tí ó mì torí rẹ̀ ìwọ ọmọ sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọmọ sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọmọ sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ kò sí tàbí ṣùgbọ́n nígbà tí ìfẹ́ ìfẹ́ ọmọ lékún sí lójoojúmọ́ ìfẹ́ ọmọ lékún sí lójoojúmọ́ títí tí ó fi máa wò pé kí ni ọ̀n bá mi dámọ̀ràn kí ni lé ta ni tí ọmọ sọ bọ́ọ̀rẹ̀ rẹ̀ ìyàwó òun àhà ìfẹ́ yẹn ti lágbára torí de eléyìí àfi ká tún wá ládùn àkọlọ̀ ọkọ wa máa ṣe torí pọkùnrin ọmọ ṣe ọkọ yàwó ìyàwó ọmọ ṣe òun náà kọlọmọ bọ sànù à àwọn haúsá yẹn ìtọ́fà tí àṣà yẹn ti pọ̀ lọ́dọ̀ tí wọ́n tún ni pé kò ní í ṣòro fún láti tún fẹ́yàwó mi kíákíá àbí òye wa àwọn òsì níbi formalities irú tí yorùbá alọ́yọjú alọ́yọmú ọ̀kẹ́ ni wọ́n yọjú kíákíá ni wọ́n bá ti parí sọ láti dóòrò aṣọ igi wọ́n sọ pé fàátì àfàátì àtò kálukú wọ́n ti sọ igi nù so yorùbá ni ẹ bàbá kan ẹ tún lọ rí bàbá kan lóṣogbo èèyàn wọn kan wà nílé Ifẹ̀ èèyàn kékeré ní lórí obìnrin kan àwùjọ ọmọ sọkú lórí obìnrin kan kékeré sàmú àti àná pèrèkìtì tààtì náà pèrèkìtì táwọn obìnrin pọ̀ ń gbọ́ fún àwọn adarí ẹ̀ láàmú. ẹ rí i pé gbogbo etí yorùbá náà líǹkì dé líǹkì tí wọn náà bá wo gbogbo wàhálà tó ṣe fínísì kan sọ pé ó de jọ́ọ̀sì so wọ́n wà máa ronú jọ́ọ̀sì ojoojúmọ́ pé à ọmọ tó tó torí ẹ̀ mo ti dé jọ́ọ̀sì ní àwọn tó bá tètè rí kíákíá ìwọ náà ọmọ kéke ní lọ ọjà jẹ tọ ní kí ni ọlá Khadija àti Aisha gbogbo wọn ìyàwó gbogbo wọn kò sí tọkàn èwo lójú kan lọ wọ́n ní túláàsì kò lè lè mú àwọn ba obìnrin lọ́wọ́ à kò sí túláàsì ó lè ba màmá rẹ lọ́wọ́ kò sí túláàsì ó lè ba àbúrò rẹ lọ́wọ́ ó lè bẹ̀gbọ́n rẹ lọ́wọ́ lóbìnrin kò sí túláàsì ọmọ rẹ ó lè ba lọ́wọ́ kò sí wàhálà nu gbogbo eléyìí nǹkan tá a lọ béèrè sẹ́wọ̀n kó ń béèrè <laughs> ọ̀sẹ̀ ẹni tó ń béèrè tó obìnrin làwọn eléyìí kò nídìí túláàsì àwọn obìnrin olóbìnrin kan ọ̀hán lọ́ọ́ ba lọ́ọ́ kàn àbùkù ẹ̀ ń torí pé kó o jókòó lórí iná kí ló ju ọ títí déjì rẹ ó sàn ju kọ fọwọ́ rẹ fún ọwọ́ obìnrin olóbìnrin lọ bẹ́ẹ̀ ló wà nù hadith mẹtẹ sọmọ Sudan àwọn Sudan tí wọn wọn kéwú eléyìí ò sínú tó wọn kéwú wọn ò kéwú débẹ̀ wàláhi musiba ní Sudan kò bá jẹ afa kò bá jẹ àwọn ṣéwù wa ẹ tóbi ló sọ ẹ wá ìrọlá <laughs> yìí bóò ni wọn náà bóò ni wọn náà mushtaqi kí a ọkàn wa fà máa yin àbá òtún náà fẹlẹ àtà tí wàá fà máa yin ju tèyìn lọ tèyìn lọ a ẹ gbádùn ọkọ mọ lọ́dọ̀ tí kọkùn yẹn máa bóbìnrin lọ. tí àwọn àwọn ará Saudi bá wá sí Sudan nígbà tá a Sudan yìí so wọn máa ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ kan a máa ń pè ní usbu'u da'wa nílẹ̀ ẹ̀kọ́ wa wọn á kó àwọn afáwà láti bìkíbi láyé tí àǹfà Saudi bá wá táwọn bá focus lórí kí ló dé tẹ̀ máa bá àwọn obìnrin lọ́wọ́ ó oh, ìjókòó wọn dàrú jọ̀nà táwọn Sudan ló kó mọ tiwọn náà jáde pé kí lè sọ tí ó dùn lẹ́nu àdìsí tẹ̀ ń ka ẹ̀ tó wà sọ̀hìn ni tí àdìsí ń wà sọ̀hìn ni àdìsí wọn ló ní káwọn ọmọ obìnrin lọ ẹ ṣáà ló kẹlẹ àmọ ìfáàrí fọlọ fúnfún ò lẹ ń sọ tí ó fi gbogbo ẹ náà ọ àmọ obìnrin lọ pé kí ni nígbà tó wọ tiẹ̀ ti pákó ṣe bọ́ wéèyàn ni ọwọ́ èèyàn ní fílẹ̀ ó ti kù kọ̀tọ́ kọtọkọ gbogbo ní olóbìnrin lọ́wọ́ ilé ìjẹbù sójẹ. wọ́n ní sáwọn lè dábẹ́ fọkùnrin àti obìnrin ẹ dábẹ́ fọkùnrin ẹ sì dábẹ́ fọbìnrin ṣùgbọ́n dídábẹ́ fọkùnrin ọlágbára lófin ju dídábẹ́ fọbìnrin lọ ìyẹn ni kófin tó de dídábẹ́ fọkùnrin lágbára ju dídábẹ́ fọbìnrin lọ ṣùgbọ́n obìnrin náà ẹ dábẹ́ fún ṣùgbọ́n abẹ́tí wọ́n ní kẹ́ ẹ dá fún òun kìí ṣe irú tí àwọn òyìnbó gbọ́ tí wọ́n fi ń takò islam èyí tí òyìnbó gbọ́ kìí ṣe islam ló mú wa fìràwọnà lọ dálẹ̀ àwọn fàráyìnà ní misra àwọn ni wọ́n dálẹ̀ báwọn sì ṣe ń dábẹ́ ni kí wọ́n fa gbogbo abẹ́ obìnrin dànù gbogbo awọ ọ̀tún àtòsí wọ́n padà nù kí gbogbo orí kolobo bí ìwò lásán tóbi jẹ́ pé tí abẹ́ rẹ̀ bá san yóò san gbẹni kò ní máa sí kọ́ máa padì lọ́nà tó ti pé tìrù rẹ̀ bá fẹ́ bímọ kò ní rọrùn lọ́nà tó ti pé bọ́bá lọ́kọ̀ gan yọkọ̀ mọ wọkọ̀ bíi òkúta kan bíi igi kan kò ní ní fílìmù wọ́n ti pa ayé torí gbogbo tó lè jẹ́ kó ní fílìmù wọ́n ti padà nù kúrò lára rẹ̀ Islam sọ pé kí wọ́n dábẹ́ bá Islam sọ ikú tẹ́bà dábẹ́ fóbìnrin ibi ó gbé abẹ́ obìnrin tó wà lágbọ̀n òkè so òní wọ́n rọra gé bíntín kùn bẹ́ẹ̀ bíntín tó dẹ́ pé kí wọ́n bá gé gan ẹ̀jẹ̀ lè má jáde so láti rẹguléètì fílìn obìnrin ìdí tí wọ́n fi ra gé ni so yàtọ̀ sílẹ̀ kò sí nǹkan míì tí islam ní kò gé nínú abẹ́ obìnrin bíntì tó ẹsẹ̀ lè má rí gan lẹ́nu abẹ́fẹ́lẹ́ nígbà tẹ́ bá mú kú so eléyìí ni tí islam sọ tí bàbá bá lè ṣe tí ìyá bá lè ṣe kó ṣe fọmọ rẹ̀ bẹ́ẹ̀ bá lè ṣe ẹ má pọmọ o ẹ má bàtọmọ jẹ́ o lóyún jẹ bó ṣe jẹ. wọ́n ní bí obìnrin ọdún mélòó lèèyàn lè kọnu sí lè fẹ́ ah, gbogbo ìtọ́ bá wù ọ náà tóbi bá ti wù ọ tí bàbá rẹ bá ti gbà òun fi ọmọ ọdún mẹta ọmọ ọdún mẹ́rin ọmọ ọdún márùn lọ́kọ àbí òye wa torí pé èèyàn máa fi obìnrin dìgbà tí ó tó máa bá sùn èsì kó àwọn ọmọ wàá ṣe sùúrù tí ó fi ṣe kíni tí ó fi dàgbà ìtọ́jú rẹ̀ orí ta lọ́wọ́ ni orí ọkọ ṣùgbọ́n kò dáa tó kéèyàn ti fẹ́ ọmọ láti pínrín sí torí gbàtọ́ bá dàgbà yóò máa wọ̀ ọ́ ní bàbá alágbàtọ́ bàbá alágbàtọ́ tó wá rò mú sẹ́wọ̀n pé ó ní tùmọ̀ mí lọ́pọ̀lọ́ tiẹ̀ nítorí ọmọ kínkínní rẹ̀ máa ṣàlàyé fún pọ́kọ rẹ̀ ní kílọ́mọ̀ tí ń dọ́kọ kílọ́mọ̀ tí ń jẹ́yàwó ṣẹ́jí kọ́ ọmọ yọrùn ná kó tó di pẹ́ẹ́fẹ́ ilé ìjẹba ẹ ti ẹ̀jí kọ́ ọmọ dàgbà tó ẹni tó fi bá sùn kẹtù fẹ nítorí pé tí ọba dàgbà tó bẹ tí wọn fi sọmọ ọlọmọ lẹsẹ tí wọn fi pa ọmọ mọ òbí rẹ lọ́wọ́ nù tó bá sì pa tán òbí rẹ ni ó pè kẹ ẹ wá gbé o lẹ́yìn tó pọ ọmọ ọlọmọ tán torí ẹ̀yin náà ẹ má ṣe garaje tọmọ yín ọba sì tó bá lò ẹ má fi lọ́kọ ẹ má fi lọ́kọ kọ má bàa yọ ọmọ yín jẹ. wọn lẹni tó ṣe é pé gbogbo gbà yóò sá máa tẹ̀lé obìnrin náà ni yóò máa tẹ̀lé náà ní gbogbo àwọn ò tí ì fẹ́ra wọn bá ẹ yà wọn ni ẹ yà wọn ni ìwà burúkú nù kódà kìí sí ìwà tí máa dé kéèyàn dẹni gíga èèyàn ò lè dẹni gíga láyé tó bá gbóbìnrin lọ́ọ́ máa dàtẹ̀lé ọmọ gbogbo àìwá àti obìnrin ìwà àti pékin tálẹ́rì tó ṣe bẹ́ẹ̀ rí tó déyàn tọ́ga kò lè déyàn tọ́ga ẹ̀hẹ́n ṣe sùúrù tó bá gbé àwọn lọ fẹ́fẹ́fẹ́ yà wò lẹ́yìn náà wàá jókòó gbogbo gbà ìrònú obìnrin ìrònú obìnrin rọ lọ́fẹ́ yà ó kó sí mi. nítorí yẹn kìí sí ọ̀nà gíga ẹ mú kìí ọ̀nà gíga ọ̀nà gíga ni kò wà very very serious. eléyìí ò jẹ́ báwò. wọ́n ní tí ọba jẹ́ pé lè kèfèrí lọ́mọ ti wá òun sì jẹ́ mùsùlùmí. ṣé jíjẹ́ kèfèrí àwọn òbí rẹ̀ ó tó dí ni lọ́nà láti fẹ́ rárá o. òun gan ló yẹ kó mú ni tètè fẹ́ torí ká lè bá àmúkòónú wàhálà tí ó wà nù ẹ̀ ṣùgbọ́n ẹ ti mú o tí bàbá rẹ bá ti jẹ́ pé kìí ṣe mùsùlùmí kìí ṣe bàbá rẹ ló fi lọ́kọ o tọ́mọ bá ti lè jẹ́ mùsùlùmí bìnrin bàbá rẹ káfíìrì kò lè fi lọ́kọ nù fi ọlọ́ bàbá rẹ ó fa ọ̀rọ̀ rẹ lé àwọn mùsùlùmí lọ́wọ́ ni bọ́yẹ̀ dùn án bàbá yẹn wà tó jẹ́ mùsùlùmí àbábúrò rẹ àbí fámìlì wọn kan yóò falẹ̀ wọn lọ́pẹ́ ẹ fi lọ́kọ bẹ́ẹ̀ ṣe máa ṣe nú ẹ̀sìn tí ó bá síbẹ̀ a jẹ́ pé aṣíwájú mùsùlùmí kan ni ó dùn gẹ́gẹ́ bí wàlí tí ó fọmọ yẹn lọ́kọ̀ọ́ táwọn lè máa bomi gbóná sálọ alábòtútù ṣe mú yìí dáadáa kọ́sá máa ti gbóná jù torí tó bá ti gbóná jù kò ní jẹ́ kómi ọkàn gbogbo bí tó yẹ kọ́ kàn hẹ́n kọ́ máa gbóná jù kò sí tó burú ká ní stóòfù tá a fi máa gbómi kaná bọ́ìlì ring tá a fi máa gbómi kaná nítorí àti sàlọ̀ àlá nítorí àti wẹ̀ ìyẹn ni pé Islam ó sọ pé dandan kó fomi tútù sàlọ̀ àlá kọ́ para rẹ̀ o wọ́n ní àwọn kan sọ pé ikú táwọn ọmọ ànábì kú àmì pa ànábì ọlọ́ọ̀ni níbo wá lọ́lọ́ọ̀ ti sọ bẹ́ẹ̀ ṣètò àwọn ọmọ ànábì kan bá ti kú lójú ayé rẹ̀ ó túmọ̀ sí pa ànábì ọlọ́ọ̀ni àwọn èèyàn mí náà ń bẹ tọ́mọ wọn ti kú tán lójú ayé nìsín sànábì ni wọn eléyìí ò túmọ̀ sí kankan àdánwò mi ní tó túmọ̀ sí ni ọ̀rọ̀ ànábì Muhammad sallallahu alayhi wa sallam tó ní bẹ́ẹ̀ bá ti gbọ́ lọ́wọ́n bá sí bẹ́ẹ̀ làdánwò yẹn ọ̀gá sí torí rẹ̀ àwọn ẹjọ́ lọ máa gbádàáwò tó ga jù kó làwọn ànábì ọlọ àdáwò tó kan ànábì sallallahu alaihi wasallam kò kẹ́nìkan kan nínú ìjọ yìí irú rẹ̀ ò sẹ́nìkan rí tójú ayé rẹ̀ gbogbo ọmọ rẹ̀ sì kú ẹyọ kan ló kù Ibrahim ti Maria al-Qibtiyya tó náà tún bí fanabi wa Muhammad sallallahu alaihi wasallam ọ náà tún sàlàyé lójú ayé ànábì sallallahu alaihi wasallam débi kó sọ yìí pé ẹyin jù mí ó ń da omijé ọkàn mi sì ń bàjẹ́ ṣùgbọ́n ní sọ nǹkan kan àyàfi tí ó mú kọ́ lọ́wọ́ yọnu sí mi ṣùgbọ́n o ọkàn mi bàjẹ́ nítorí ikú wọ Ibrahim Allahu akbar wa inna bi firasika ya Ibrahim alamahizunun dájúdájú ọkàn wa ń bàjẹ́ pẹ̀lú ikú tí wọ Ibrahim kú ṣùgbọ́n kí lèèyàn lè ọgbọ́n ò lèèyàn gbọ́n nítorí wọ́n lọ́wọ́ ba ló gbogbo àwọn àdánwò tó ṣẹlẹ̀ sí Ànábì sallallahu alaihi ọ̀ ń tọ́ka sí bọ́lọ̀wọ̀n wa ti ṣe máa ń ṣe ńtọ́ba ni sọ wá túmọ̀ sí ara àfẹ́ tó ní ara àfẹ́ tó ní sànàbì náà sallallahu alaihi wasallam. wọ́n ní sáwọn náà lè ròyìn obìnrin kan láyé wa ní ìsìnkú ah lágbájá náà ga ọ ipò ga ọ ah ǹgbà àwọn ọmọ ọlọ́run yìí sọ wa à ń bẹ lọ́n kí gbogbo obìnrin mùsùlùmí asi sì ń bẹ gbogbo àwọn yahoo wa ṣe à ń bẹ gbogbo ọkùnrin mùsùlùmí ṣe àmọ́ ga eléyìí nǹkan kan sọ ni àyàfi gbọ̀nà gbọ̀nà máa fi ránṣẹ́ a lọ́nà rẹ̀ mọ táwọn wò lẹ́ni rí ẹni bú ni lọ́dọ̀ lọ nǹkan tó pamọ́ ni ọlọ́nìkan lọ́mọ tó ga ni onìkan lọ́mọ ẹni tó kúrú ẹni wa lọ́dọ̀ ọlọ́run nìkan ló sì lè mọ ẹni tí ń páyà rẹ̀ jù abẹ́ ọlọ́run ọba ẹlẹ́dàá wa kó sì wá lọ́kàn nínú àwọn ẹrú rẹ̀ tó tọ́ àwọn ẹni tí ó máa sin lọ́run lójú méjèèjì tí wọ́n sì máa jìnnà sí tọ́lọ́run ọba ọ̀fẹ́ ní gbogbo àyíká yìí subhanaka allahumma wa bihamdik an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk